welcome to Toyeen Talks thank you very much for watching till i'll see you in my next video stay safe stay blessed i love you bye christmas in advance everyone is preparing i went shopping today and you need to see how crowded it was i had to pinch myself to tell you know to remind myself that it's just the 16th today okay? Ah, ah. shopping you pọ̀jù. Hmm? Me too, I have a full house. Angela is home, everybody's home. We are preparing for Christmas as well. I'm gonna have a great time with my family, with my children. Well. And and stressing. Mm? In one love we stand gidigba. I greet you everyone. Kunle Alafe, how are you? Ojalabi Olabi, how are you? Compliment of the season, everyone. Akupale Modern. How is your weekend going? I'm sure you all are getting prepared. Say no ń báwa náà ti I think this year is the fastest year it's so fast it's so fast that I had to be pinching myself when did we say Merry Christmas the last time not long ago and here comes 2023 Christmas again alhamdulillah ó sáré o o ó rá o aṣáàdúpẹ́ fọlọ́run fọlọ́run ka wá yẹ àwa ń bí lọ́dún tó kọjá àtúwà ń bí lọ́dún yìí adúpẹ́ fọlọ́run adúpẹ́ fọlọ́run adúpẹ́ fọlọ́run alihamudulilayi alihamudulilayi adúpẹ́ ẹ jẹ́ ká ṣáà máa dúpẹ́ nínú ọpẹ́ wa na ni orí ọlọ́run àti máa pọ̀ sí fún wa mo fun ra mi mo yọ̀ fẹ́yìn náà o kò bá wa nínú ìrayè kò bá wa nínú ìdààmú kò bá wa nínú ìrora àgbégbà bára àtọrọdẹ lọ́wọ́ ta lọlé ẹnìkejì ká tó yó bírù ṣe le tó lọ́tún lósì Ọlọ́run ò jẹ́ kí jí ẹ gbé wa lọ kò burú fún wa adúpẹ́ fọ́lọ́run adúpẹ́ fẹ́lẹ́dùmarè ọba mímọ́ ọba tó kà wá yẹ tó ń dáàbò bò wá tó ń ṣàánú wa tó jẹ́ kójú wá rí bi lu wa honestly we are thankful we are grateful for hmm? fọlọ́run Go easy but we tango, God Christiana Kripe how are you my darling sister how do you do compliment of the season to you I miss all of you I'll try and come out tomorrow èmi náà kọ iṣẹ́ ni ọlọ́run mo ti sùn sùn sùn sùn sùn lẹ́nu orí bẹ́ẹ̀dì mo ti jẹ ìrẹsì tí ń jẹ abọ́ṣe nìyẹn nù tírì lẹ́ńlẹ́ lẹ́gbẹ̀ẹ́ mi bẹ́ẹ̀ I always try to have quality rest anytime I'm home. Ní weekend. Ẹ̀yin títí CQ Beauty ṣe ti tú yáyá ẹ ti tú yáyá ẹ ti lọ sí CQ ẹ ti lọ bá wọn rajà lẹ́nu. Wọ́n ṣe discount rẹpẹtẹ ní àwùfù ní lẹ́nu yìí ní Manchester. Ẹ̀yin tẹ wà ní Manchester tẹ mọ ṣọ́ọ̀bù wọn lọ́gbẹ̀ẹ́ o. Mo ti à ń post poster throughout the week. So their fifty percent discount is still on. those people tán bá wọ ṣọ́ọ̀bù wọn lọ léèní sọ́la ẹ̀ tún gba gift rẹpẹtẹ iye kan mi lẹ́gbàá Dayọ̀ Ṣógúnlẹ̀ merry christmas to you too bro how are you akópalẹ̀mọ́dún láyọ̀ ló máa bá wa lágbára ọlọ́run ojú ara mi o inú dẹ̀ra inú fọkànbalẹ̀ inú ẹ̀mí gígùn inú owó pẹ̀lú ìdẹ̀ra pẹ̀lú àlàáfíà ọdún abáwa láyọ̀ ayàbò fún wa o anyway let me look at this my picture on this pillow i have so many pictures on this pillow wọ́n ṣàṣì gbogbo ẹ̀ i have all this throw pillow very to twelve sometimes i will just go to my shop i will just need uh, a lot of gift photo frame gift here and there from my wonderful people my own people that God blessed me with Ọlọ́run ló fi wọn kẹ́mi kìí ṣe èèyàn bó bá jẹ́yàn ni wọ́n ti sin ògùn bó bá jáwọn náà fún wa wọ́n ti kó wọn lọ padà níbi tán burú dé tínú wọn ò dáadé bá a ṣe ṣe dáadáa sí wọn tó bó bá jẹ́ níyàn ni a ti sin regún o ọ̀rẹ́ Olúwa máa rè o hmm. ẹ jẹ́ ká máa ní plans fún ọdún tó ń bọ̀ mo máa ń sọ fún new year new resolution whatever that does not work for you ní ọdún twenty twenty three you need to change hand ọmọ ní power must change and change and you need to change the hand fúráyìn ní kẹfọwọ́ yìí whoever that is not useful for you ẹ já whoever that is not bringing honour to your name ẹ já whoever that is causing you agony ẹ já whatever that is disturbing you ẹja ó bá jẹ́ rònú náà ni ẹja wọn dànù there must be a change a visible change in the year 2024 you see this is how I enjoy my life these days and I'm having peace of mind I don't hang on to unnecessary people you know èèyàn ló burú jù láyé mo máa ń sọ fáwọn èèyàn èèyàn ló burú jù èèyàn ló burú jù every day I have my people I share my experience with them I always tell them pé ohun tó ju àwa yìí ń rí ta bá ní pé ká máa ròyìn èyí tẹ́ ẹ̀ rí ìta gan tiẹ̀ tún kiri èèyàn lèèyàn máa máa jẹ́ títí láéláé èèyàn ò dẹ̀ fẹ́ ni fọ́rọ̀ àforí ẹni èèyàn ò fẹ́ ni fọ́rọ̀ àforí ẹni to those of you who started discuss with me if you know how many people were there and if you know what they came from, uh, eh, for you will realize pé láyé yìí ọwọ́ èpo láyé wá bẹ́ẹ̀ lábó bá ń ṣẹ̀jẹ̀ wọn ni wá wọ́n rí pé ó ń dùn ó ń dán fún ẹ náà ṣe ń pè ẹ́ náà ń tó mọ́ ẹ náà ń para lé bá bàjẹ́ fọ́tà ẹ ò ní rí wọn mọ́ ihun dẹ̀ máa jẹ náà ṣe ń wà bọ́n bá rí jẹ mọ́ wọn á ní kí dẹ́ ẹyẹ máa fò ọlọ́run ò ní jẹ́ kó dá fáwa láyé yìí ọlọ́run lẹ́dùnmarè so new year new resolution let's start planning it this is the end of the year tó bá jẹ́yàn ni yọ dànù bó bá jábìtì ni yọ dànù ló ń disturb ayé ẹ ní kò jẹ́ kó progress yọ wọ́n dànù lágbájá lọ lágbájá máa tún wá wàláì mo máa ń sọ fáwọn èèyàn like me my lifestyle mo ti fi ṣe ti báràkì sójà go sójà come barak no go empty wàláì tàláì and you know I, I I I always thank God irú èèyàn tó lọ́n dá mi láyé mi pé eh, wọ́n ní òkè òkè báyìí lọ́wọ́ afúnni wọ́n lóun ló máa ń wà kọ̀ǹga fúnni kì í sì gbẹ ọ̀la yóò mú kún sí mi. I thank God I thank God when I look back I am just thankful. I just I just want to thank God every time because eh, bọ́tà ṣe fẹ́ kóore fún wa kọ́ lórí o à ń láti dúpẹ́ yẹn náà ibi tọ́ta fojú sí eré burúkú tán sá lẹ́sẹ̀ ọlọ́run ò jẹ́ kọ́nà gbàbẹ̀ fún wọn ní bọ́nà bá gbàbẹ̀ àbá ti dẹni àná lẹ́nu bó ṣe wọ́n. pé ọlọ́run kì í ṣe èèyàn kò gbà fún wọn. I don't know what you are passing through. I don't know what challenges you are facing as a person, but I'm telling you. It's not the end of the road. Don't beat yourself over what you cannot change. Whatever you cannot change, I mean, just adjust to it. Get used to it, and you know, at times we always have to listen to our, our, our, um, inner mind. You see, there's always an instinct somewhere that will always send a message to your brain I mean, to your consciousness. We just have to listen to. I have done this severally, whereby I will ignore that my instinct, and you know the aftermath of it is always not pleasant. You know they are not pleasant ones. So I have learned to listen to it first. When I see that something is telling me, don't trust that person, don't go there, don't believe him, don't believe her. Just listen and watch. I follow my heart this this because most times when it gives me warning and I don't listen, the half matter of it is never a pleasant one. So I learned to listen, and since I started listening to it, it's not that one is being paranoid. Paranoia is different from when you yourself you're distancing yourself from that inner person, that other person, that other eh, you know spirit of just guiding you through your journey, through your interactions, your communications with people, with the outside world. You just have to listen to it. Some of us are just blessed that way, that before it happens, you would have known. Before they come out to become what they turn out to, you would have seen the signs. And, you know, the signs are showing for you to be on guard, you know. So be on guard. Don't let anything. Nobody. I have not seen anybody that can shock me anymore nobody, nothing that anybody would do in this. Anybody at all. When I say anybody, I mean anybody at all. Nothing they would do that would shock me. Because I have seen it all, you know, and I think I'm the most privileged person seeing it all. When you see it all and you are able to survive it, to survive all of it, then it means there's nothing left for you to be scared of or, you know, to be worried about just when they come like that, expect what they will do. When they do, you trash them in the bin. That's what I do. I am an Amazon. I always tell people that I am an Amazon in case you don't know. I'm not just your regular, I'm not just a friend, I'm not just a sister, I'm not just a partner. I'm actually an Amazon, one that is loved by too many people, one that holds the duty of making so many people happy. They're delivering duties here and there. So I don't have a choice. That's why I cannot afford to give myself to just one person. I always tell people when they fight over me, I say, don't fight over me because I don't belong to anybody. I belong to everybody. Everybody. You see me here today, you may see me there tomorrow. You see me there tomorrow, I may be elsewhere. It's, it's just, um, you know, I call them by me. Ọmọ dúró bá a ṣe dání bá a ṣe wáyé pa máa rí so tó bá dẹ̀ ti rí you just adjust and you get used to all kind of behaviours and characters I am very happy today I look back I look at how many lives I have touched positively I mean both on Facebook and outside Facebook and I'm just glad and I don't expect them to treat me fairly back this is one thing I always say I don't expect anybody to treat me fairly back you don't have to I hold oh God the obligation of what I am assigned to do in your life. And once I'm done, I take off. I don't expect anything back from you. I just want to go. òsánre òsánre àti ṣe tiẹ̀ fún ẹnìyẹn wàhálà títí wa àtọlọ́hún wà ní ìgbà kejì tó fi dúpẹ́ bó dúpẹ́ ní dáadáa bó tún dúpẹ́ níṣẹ́ bí ó wá pẹ òkọ lọhùn àwa ti bá ti wà lẹ́yìn tán ní ká ṣe nù ayé tí àwa ti ṣe àti tọbọ next person làwa tún béèrè Ọlọ́run bó lẹtí fẹ́ darí wa sí i torí ẹni tẹnìkan tẹ ká dẹ gbé kọ́ lómi lọ́rùn ṣàárẹ̀ lómi ilẹ̀ tí ò lọ fi kọ́ wọn lọ́rùn. And you know, like they do say that experience is the best teacher. I don't think anybody will be as smart as, I mean, as us or as as wisdom filled as us anymore, as those people that have faced challenges of betrayal of wicked people around you the more they do it to you, the stronger you're going to become as long as you're surviving it. And you are not just surviving it. You see, when you get betrayed by people that you are nice to, you are not just surviving their hidden attack against you. God is teaching you a lesson. He is building you. You are becoming a platform that other people will land over and they will become strong. As in, you yourself, you are becoming a support pillar for so many so God is building you, is deliberately challenging you with these terrible people. Look at what happened to Job. Job was tested so many times. I mean, Job in the Bible was tested so many times with so much, so many, you know, challenges, difficulties, thinking he will, he will deny God and give way for Satan. But he never did upon all the challenges, upon all that, uh, all those trials they went through he stood firm and you know strong with his belief that he will not give Satan the way, you know, to penetrate him. And that is exactly how I mean we humans of today's some of us are built as well. You will go through the fire, you will go through so many challenges. When you when you overcome it, when you survive it, God is telling you that He's doing that to you for a reason. You are not just surviving it. Are you a superwoman? If you are a superwoman, you're not as super as God now. So he that created you, he knows the kind of storm you'll be able to withstand and he will give you the grace to withstand all those storms, all those challenges. He's building you for, for, for a future that is unforeseen both to you and to those people that are hurting you. So that is how I see myself most times and I'm not hurt on anybody. I just look at people, I talk, I laugh and I just walk away like it is <laughs> expected I am, nothing, nothing, virtually nothing can shock me in this world anymore. Virtually nothing, nobody. I always tell people, nobody. Either you are a partner, you are a friend, you are a family member, you are a co-associate, eh, kí ló mọ̀ ń pa àwọn Facebook associate. I am not bothered. When they do their way like this, me, I just laugh. I just laugh and I just, you know, waka pass. Pé next, ibo la tún ti wá lọ lọ, ibo la tún torí ọlọ́run kì í yan ìṣòro kankan tó máa pọ̀ ju títẹ̀dá lọ fún àfẹ̀dá tó bá ń wò wọ́n lọ́run kí ìṣòro yẹn kò gbé mi ìwọ tọ́lọ́ bá ń yan oríṣiríṣi ìṣòro kìíní tó kàn mọ̀ọ́mọ̀ ó ń gbé àwọn kí ló mọ̀ ń pè trials ìpèníjà tó kàn ń gbé wá kọjá lọ́dẹ̀ ó fi ń build ẹni o tó rọ wọn lọ́run nífẹ̀ẹ́ ni ẹni tójú ẹ̀ ò kò lè mọ̀nà àti sákàbàkàbà ẹni tójú ẹ̀ rí òun lọ lọ́gbọ́n torí a ti sọdá eléyìí oyè dá ó sọdá tọ̀hún oyè dá tí eléyìí náà wá ó tún yè dá ọlọ́run bí ò dẹ̀ fún nǹkan kan ló níbi tó lọ ló ń jẹ bẹ́ẹ̀ torí tó bá sọ̀tà kò lè sógo ògo tó ń wá tí ò bá tọ̀tá rìn ògo wọn ò lè pẹ́ lọ́wọ́ ẹ̀ ní ògo tó wá pẹ̀lú ogun ìyẹn ló máa pẹ́ lọ́wọ́ ẹni torí wàá já já já wàá dẹ̀ máa yé dá ọlọ́run á dẹ̀ máa gbé ẹ borí wàá ṣẹ̀ṣẹ̀ wàá land jọkànjọkàn wàá wá bójú wẹ̀yìn wàá wo wàá wọ́ dalẹ̀ àtọ̀dalẹ̀ tó ro àtẹ̀yí tó rò kó lè ṣe wàá káwọ́ náà mọ́ wàá kọ̀ rẹ́rìn ni bó bá jẹ́ni tó dẹ̀ mọ́ orí ọlọ́run wàá kọ̀ ní alihamudulilayi mo dúpẹ́ ọlọ́run torí bọ́ta ṣe fẹ́ kó rí kan lórí. picture mi tí mò ń ṣó yìí ń I think this was last year was it? Was this? No, sorry. This was this year. This my picture is this year. Sorry. Yeah, I'm sure a lot of things happened last year, and some of our adversaries they will think, oh, kò Yeda, yé dà tán bá tún rí ẹ tó tún bẹ̀rẹ̀ tí ní dán ló bí fúta ah ibi tá a máa fẹ́ kó wà màkọ́ ló tún wọ́n lu iṣẹ́ ẹ níbí lè pé òkú fọ́tò tó ṣe ó máa lọ fáìn ẹ̀ eh, wọ́n á kàn nu ba ẹjẹ́ díẹ̀ náà ni kí ni ọ̀ràn èèyàn lè jẹ́ pọ́n ya ni o wọ́n fún ni o ẹni tí ò fáìn kinní kan ni àwọn tó fẹnu bà jẹ́ àmọ́ èyí tó dùn máa wà nínú jù ni pé àárín nǹkan ta fi ń rò wọ́n lẹ́jọ́ ta fi ń bà wọ́n nú jẹ́ ọlọ́run ṣe ń fún wa lórí ọ̀fẹ́ kí là ní dúpẹ́ fún nínú gbogbo ibi tọ́ta ti ń robi rò wá lágbára ọlọ́run àwa máa máa dán ni gbogbo ẹni tá a ṣe lóore tó ń fi bí lé wa kiri ibi ò ní kúrò nínú ayé wọn títí láéláé lórí ìran kẹwàá wọn lágbára Elédùmarè ọlọ́run ẹ̀san àwa dẹ̀ máa máa bá wọn gòkè àgbà àṣelà àṣeyigi la máa máa ṣe tiwa ọlá pé àní kí téèyàn kan bàjẹ́ ààrẹ ni tó ń sunkún tà ń lójú wọn ààrẹ ni tẹ́bí ń pátá nílé tà fún ààrẹ ni tó gbé ṣòro wá tí a bá wọn sọ pé àbí bàbá yẹn ká gbégbà kí ṣòro yẹn fi dínkù ọlọ́run máa wọlé àwọn nǹkan kan mọ́yàn lára láyé yìí àmọ́ jẹ́ kíyàn jáwé olúborí so whatever it is tí o bá jẹ́ I don't know what you're passing through. This is the end of the year. Don't take it into year 2024, like I keep saying. Be strong, believe in yourself. Don't look at naysayers. You see all these naysayers, they will always talk. Ohun tá a dá wọn wáyé láti wá fẹnu most times náà àwọn náà kì í ọ̀n gòkè àgbà. Mo ti máa ń sọ tipẹ́tipẹ́ pé ẹni tó fẹ́ ríyàn mọ́lẹ̀ náà I mean it's just uh, um, a practical illustration ni mo fún the other time pé okay you stand where you are standing try to bend down láti rí nǹkan mọ́lẹ̀ ṣé wọ́n tó fẹ́ rí nǹkan mọ́lẹ̀ yẹn ṣé wọ́n náà máa kó lójú kan ìyẹn ni to fẹ́ rí mọ́lẹ̀ ibi tó ti ń rí mọ́lẹ̀ ojú ibẹ̀ nìwọ náà máa wà tó dẹ̀ máa máa wọ́ wọlé pẹ̀lú ẹ̀ ẹ̀dá kan kì í jókòó láti rí ọmọ làkejì ẹ̀ mọ́lẹ̀ tóun náà ò ní wọlé òun náà wọlẹ̀ ẹni tó dẹ̀ ń rí bọ́lẹ̀ bọ́lọ̀ ń bá fẹ́ fàánú wa rí òun á yọ mú ẹ lọ́wọ́ ọwọ́ tó gbẹ́ kòtò náà nípa kó sínú kòtò aburú ẹ̀ tó rọ̀lẹ́ ayé yìí ṣe wà nìyẹn mo kí gbogbo yín bẹ ṣe ń join tó bá jẹ́ pé owó náà ni ẹ má rò owó òsìlẹ ni owó máa dé lọ́la má wo pé lágbájá kan fi kinní kan bú ẹ tàmẹ̀dùn fi kinní kan bú ẹ àwọn tó ń bú ẹ dàṣán yóò ṣán jẹ́ èèyàn béèyàn bá wo ti social media wàá ṣe èèyàn wàá dẹ̀ ṣe nǹkan tí ò yẹ kó ṣe torí pé o fẹ́ táyé lọ́rùn má táyé lọ́rùn ara ẹni kò tẹ́ lọ́rùn má gborúkọ tí ò ń ṣe títí ẹni torí pé o fẹ́ prove nǹkan fáwọn ọ̀tá when you look at my life it is a north it is an institute I'm telling you, Abike Jagaban, you know, life story is an institute. Ó tó kéèyàn kẹ́kọ̀ọ́. Ó tó odidi ẹ̀kọ́ bá kẹ́kọ̀ọ́ pé ah ojú ọmọbìnrin yẹn rí ṣègè àmọ́ àdúpẹ́ fọlọ́ ṣé bíbi tá da ti ń ṣiṣẹ́ to tolon lon. ti ń ṣiṣẹ́ tó tọ́lọ̀ lọ́rùn bó bá jẹ́ irun tí ò tọ́lọ̀ lọ́rùn ti gbé wa gbìn a ti jẹ́ kó rí fún wa bọ́ta ṣe fẹ́ kó rí a ti gbà fọ́ta lórí àmọ́ ẹ̀hún kan ti máa ń sọ fọlọ́run tó bá ti kẹ̀mí ọ̀tọ̀ lọ́run tó bá jẹ́ pé mò ń wá bínú ẹ níbi àwọn ìwà tí mò ń wù ó lè jẹ́ kógun ọ̀tá gbé mi lọ àmọ́ tó bá jẹ́ pé ìyọ́nù wọ lọ́run ni gbogbo ìwà tí mò ń wù gbogbo wọn bá ṣe ń dìtẹ̀ yẹn náà ni kò jẹ́ kó tẹ̀ wọ́n máa tẹ̀ wọ́n rí tọmọtọmọ tiwọn tẹ̀bítẹ̀bí wọn kó máa fọwọ́ ara wọn ṣera wọn kò dẹ̀ máa gbé mi lékè. And exactly as I have requested of him is what he has been doing in my life. I'm telling you, it's been it's, it's, it's been it's been it's been there it's been supportive it's been wholesome it's been merciful to me and my entire family because if he had been doing otherwise then i would have been questioning him god why god why god why i hardly say god why all i say is thank you lord láàárọ̀ lọ́sàn lálẹ́ so gbogbo nǹkan tí ò bá tó ó máa tó máa ṣẹ́kù ẹ má torí kò sówó kẹ́ bára jẹ́ owó sílé ni owó máa dé lọ́la ẹ má torí kò ṣiṣẹ́ lénìí just continue to you know to make effort here and there owó adé àwọn kan lákọ̀ọ́kọ́ máa lówó yẹn lénìí ẹ rántí pọ́rọ̀ lọ́hùn ni ìgbà kan lọ ìgbà kan bọ̀ ni ìgbà kan ò lólé ayé gbó ẹlòmíì àwọn ìran míì ni wọ́n á tún ní lọ́la lẹ́yìn àwọn tọ́lá àwọn ìran míì ìran míì la tún máa fún un. Mm? so má rò rárá ẹlòmíì ibi tó jókòó sí báyìí nìkan yẹn ti máa wọlé wá bẹ́ẹ̀ ò dẹ̀ ní ṣe làálàá kòókò jọ̀ǹjọ̀ǹ fún I was telling someone story and something earlier on today. What was I telling the person? I would have shared it today, but I don't want to share it now. I am loading it for part of my testimony. Used to like me. I remember sometime we were sitting down and someone was going to offer me you know, in the midst of prominent people, and someone was going to offer me something nice, and the person said, "Oh, it is Abike. I want to give this thing." And that person that I thought liked me just got up in the middle of everybody. She said, "Why? But why? Why do you have to give her?" She didn't hide her feelings in front of everybody right there, challenging this other person. But why does she have to be the one? Why? Ah, èmi ò And I look at her. you know, people were waiting for my reaction. What was my reaction? I just smiled. I laughed. I think, you know, not in a scornful way. You know, when you give a wide grin and I just laughed. Why? I'm picking my lesson there. Not everyone that says they love you truly loves you. And I thank God that this kind of person now, she's not just doing it whilst, you know, I'm not that she's doing it right in my presence and in the presence of every other person there. It says a lot about our character and it says a lot about irúurú onírúurú èèyàn tọ́lọ́run dá fúnra rẹ̀ pé ah, ah, kí ló ṣe fún ẹ kí ló tó rò pé kò tọ́ sí i ó bá mi jà níjà ìtara nígbà tó jà ń jà tẹnu gbogbo ẹ irú wọn á tún tìjà ẹ̀mí àwọn ọ̀jà lára nìyẹn ó ṣe máa jó òun I was telling someone nípa ọ̀rọ̀ portable láìpẹ́ yìí èmi àtẹni náà wá ń sọ̀rọ̀ ẹni wá ní pé but why máa portable kọrin mo ní kí ló jẹ́ tí wọ́n lè jẹ́ kí portable kọrin mi ní kò wọ́n sọ ìdí kan fún mi tí portable ṣe lè kọrin ní ccc ó ní iṣẹ́ ọmọ tó ń ra ẹni àwọn yẹn ó ní iṣẹ́ ọmọ tó yẹ pé eh, jágajàga ló ń kọ tí mọ̀ wá wù yẹn mo ní pé tọ́lọ́run bá lóun fẹ́ sàmì ẹ̀ṣẹ̀ mo ní ta ló lè dúró nínú gbogbo wa àtèmi àtìwọ tó ń sọ̀rọ̀ ó ní ẹ má jẹ́ ká fẹnu ro èèyàn kan o pé kan mo ní because I have passed through it before I remember when every one of you be calling ayaba ayaba some people are there crying bitterly why will she be ayaba and that question when they ask oh What are the criteria that makes you think she will be Ayaba? It could be any Oba. It could be Oba Teso, it could be any Oba. But now back to the very statement of why does she have to be the one? Can you explain why Portable cannot give uh, um, perform at CCC? Because he looks somehow. Because he's not presentable. He doesn't look responsible. I say, who says he does not look responsible? Is it the way we see him that God sees him? the way God sees people are way different from how we, you know, people, I mean, see each other. It's never same with God. I said, this same thing. I said, you are my lover. You claim to love me. I said, do you remember what they told me some few years back, even up to now? Some people will say, ah, ah how can she be Ayoba? How can this one marry the king? And they will, because of that, they will abuse the king. They will, whether it is true or not, oh, they don't even know. They will abuse and abuse and say, you know, they they they verbally disqualified me for doing nothing to them. Why? Some people think, oh, she's too confrontational. Some will say she's even rash. Some will say she's even ugly. She does not even look presentable. And what do I do? Me, I just laugh behind the door. But you see, that is just typical people's behavior for you. And I don't want to be one of those people that why does this one have to be the one? I can't judge anyone. If um ba ona she mọ ani ní ba bá ní kóun sàmì ẹ̀ṣẹ̀ ta ló lè dúró wò ta ló lè wò ẹ lè wo pé lágbájá kan rí bákan kẹsàn pé a fẹ́ yọ kúrò in the sight of God and how God sees that person ọlọ́run olóore ofe náà máa ń pè ọba aláàánú ni ó máa ń fa àánú wá ẹni táwa ti ẹ̀rù pé kò já mọ́ nǹkan ó máa ń forí wárú wọn rí ẹnu tẹ́ fi ń ṣátẹ́ èèyàn kò ní kéèyàn má débi téèyàn lọ eventually Portable performed he was loved he was um, welcomed the same you know Celestial members táwọn kan crucify yẹ fọ pé ó rí bákan ẹ̀yin tẹ́ lè dá èèyàn tí ẹ lè dá ẹ̀mí tẹ́ lè dá nǹkan kan ẹ bá ti rí nǹkan níbi ìwà ìlara hmm? ìwà tí kò dáa àbí ká fẹnu ṣátẹ̀yàn a gbọ́dọ̀ ti torí ẹ̀ bá ti tẹnikẹ́ni jẹ́ torí pé ọlọ́run gan fẹ́ rú wa bẹ́yẹn àwọn kọ́kọ́ máa wà tíyàn máa ń ṣe tẹ́ pé kò kí ń jẹ́ kéèyàn náà ní lọ síwájú kò ń fẹ́ kò ń jẹ́ kéèyàn gòkè àgbà kò ń jẹ́ kéèyàn rí oore gbà èèyàn lè máa lọ káàkiri kéèyàn má roore gbà because ìwọ fún ara ẹ ti bá tàwọn èèyàn jẹ left and right o ti fẹnu sọ èyí tó ju ọ̀rọ̀ bí bẹ́ẹ̀ ọlọ́run lè torí ẹ kó jẹ́ káwọn àánú kọ̀ọ̀kan sá fún yàn ọlọ́run má jẹ́ káwọn ọlọ́run sá fún wa oore ọ̀fẹ́ ọlọ́run ní fi gbogbo àwa àyànfẹ́ ilẹ̀ and that is why àwọn ṣe ń sọ pé as much as bá a ṣe ń tọ́jú ara wa tá à ní focus ẹ jẹ́ ká sá fáwọn nǹkan díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ tó lè fàdíwọ́ tó lè fa ìdènà when you look at social media most of the people that criticize you are not people that can actually withstand you one on one they are not people that can afford watch you what they are criticizing in you they are not even anywhere near your kind of progress yes they will be the first set of people that will criticize you why because they don't have what you have It is all envy. It boils down to envy and nothing more. They wish they are in your space. They wish they are in your shoes. They wish they are the one that knows the kind of people you know. They want to come close to your people. I remember ngbà tí mo lọ joyè. Orúkọ wo ni mi ò gbà nípa pé mo lọ joyè. Oyè yẹn lóhun gbogbo wọn ni gbogbo wọn ń jẹ lénìí ó dẹ̀ níbi tán sì ń fẹ́ bá oyè yẹn lọ bóyá táwọn bá kọ́kọ́ wọ bí àwọn á tún wá wọ bí tó wọ̀ yẹn gangan báwọn bá súnmọ́ bí àwọn á lè wọ bí tó wọ̀ ibi tí mo wà gangan náà fẹ́ rádé kò ń ṣe pọ́ńkọ̀ fẹ́ joyè some of them ibi tábì kẹ́ lọ gangan náà fẹ́ foyè yẹn ráwọ̀ ibi tán sì ní ojú fún tán sì ń háì gangan you know so me I just I just laugh because èmi ò rá débẹ̀ mi ò bẹ̀bẹ̀ débẹ̀ àánú la fi gbé mi débẹ̀ lọ́fọ̀ẹ́ lófù bíi tí mi ò lọ́bì fún rí tí mi ò tiẹ̀ wò rí láwọn ibi tẹ́yìn wò eré tájà yín tẹ̀ ń fogún ọdún sá ìrìn fàájì ni fi ṣe lẹ́sẹ̀ bá àbíkẹ́ pẹ̀lú gbogbo orúkọ tẹ́ ẹ pé ìrìn fàájì òun ni so I don't have to bring anybody down together I don't have to kill anybody's glory I don't have to kill anybody's light I don't have to you know dim anyone's light for mine to shine brighter so gbogbo ohun tá a bá fẹ́ láyé yìí ọwọ́ ọlọ́run ọba ni ibi téèyàn bá dẹ̀ máa dé èèyàn máa débẹ̀ bọ́ta fẹ́ bọ́ta kọ̀ bọ́n fẹnu pa bọ́n ibi tí yàn bá máa dé yàn máa dé sọ ẹ má wo gbogbo nǹkan pé lágbájá kankan ń sọ̀rọ̀ yín wọ́n fẹnu bà yín jẹ́ wọ́n tutù kùtù ẹ̀wọ̀n lálákìsà àbátán pè lálákìsà lénìí bó bá jẹ́ kí yàn mọ́ dáṣèyàn láṣọ ẹ̀yin tẹ́ ń wò mí lórí kìíní mélòó la fẹ́ kà èyí tá a bá wọ̀ tá a fi ṣe ṣó ìyẹn ti rẹ́pù títí ẹ̀ sí orí ṣó lásán jọ́sùn wọn náà wá ṣó o lè má tún jáde mọ́ láyé ṣó mélòó lè fẹ́ kà ká má sọ ti jáde ṣó ṣe ká ni àwọn aṣọ tí mi inú wọn máa fi ṣaṣọ múròde tán máa ní olórí aṣọ wọn àwákọ̀ ti fi ṣe show presentation he ends there. so kí là á dúpẹ́ fún lọ́wọ́ ọlọ́run ìbọ́ta ṣe fẹ́ kó rí fún wa kọ́ lórí so whatever it is you is going to Ìyá Ìbàdàn original mo kí yín sísá mi ṣàlàáfíà ní àlàáfíà làwa náà wà o a kú oríire ọjọ́ o àbáwá kalẹ̀ o ilé àtòrà fún yín lágbára ọlọ́run olúwa dáhùn ọmọ sí àdúrà gbogbo wa gbà ọlọ́run ní ṣe ní àṣemọ́re lágbára ọlọ́run ẹ̀yìn ọlọ́run àtúnṣe mi àtúnṣe mi gbogbo ojú tó ń wá tó ń wojú ọlọ́run fúnrú ẹ̀ náà ọlọ́run á wò yín àṣeyín lànà á gbé yín sókè bó ṣe mú yín kẹ́ ẹ jẹ́ láyé ọlọ́run á jẹ́ bẹ́ẹ̀ fún gbogbo wa congratulations that's a very beautiful house ìyá ìbàdàn you try no be well out àti kí yín sẹ́yìn sẹ́yìn lórí ìkànnì yá rẹ̀ ti ṣe àdúrà fún yín lọ́pọ̀lọpọ̀ mímọ́ bóyá jíṣẹ́ ẹ kú ilé àtúrà ọlọ́run ní ṣe yẹn kárí agbára Elédùmarè ọba mímọ́. so um, ìyẹn Monica Osim happy birthday to you my darling sister Facebook has been bringing me reminder that um, it's your birthday I celebrated you but I wasn't even sure about that because I know my Facebook will usually bring me reminder and it was today that he brought me the reminder was it today yes I think I opened a picture yes Timothy you throw back and I saw one, your, one of your pictures there wishing you many more blissful years on heart lágbára Ọlọ́run àṣeyí ṣàmọdún sis so as i was saying ẹ jẹ́ ká máa bó lóore yọ̀ sódà eré á wá sọ́dọ̀ títí yín náà ẹ jẹ́ kí gbogbo ogun ìbàjẹ́ ìtukùtù ìsọkúsọ ìtẹ̀m̀bẹ̀lẹ̀kù ẹ lọ jẹ́ kó lọ dópin ẹni tó bá fẹ́ gòkè àgbà nínú yín tẹ́ fẹ́ ṣe ohun rere ẹ má bá wọn fẹ́nu bà tèèyàn otherwise it will just be a roller coaster of agboolé àwọn òtòṣì àwọn abatẹnijẹ́ àwọn èèyàn rádaràda àwọn tí inú wọn ò dùn tó ń mu ṣúgà ẹ àwọn tó gánú ayé gangan bẹ́ẹ̀ bá rí wọn ẹ mọ̀ wọn so ń bẹ̀ yín ẹ jẹ́ twenty twenty four kó jẹ́ ọdún tó jẹ́ pé ẹ̀yin gan nínú ara yín ẹ sọ pé yes after listening to Abike and everything that she has gone through I'm telling you I have been through a lot a lot one day I think I was telling someone I was um I think I was in the palace. I was in the palace, right? Yeah. In the palace, I went to see Baba Ife, And my, uh, I think it was me, Olubori, Iyalaje, one woman called the Yasuidin, two other hobas, we were all there. And Baba was joking. Baba said, Mafia Moyini. Right in front of everyone. Than all those people I mentioned. And Yalaje just got up from my from her seat. Yalaje, she was like, Láyé, kò lè possible. Ah, ṣé and ṣeré ni. And Baba, I guess Baba was just pulling Alex just to see. I don't know. Baba said yes now. Why? Ah, she said she it's not possible. Láyé, láyé, it's not possible. It's not possible. Láyé, láyé, She said it right in front of everybody. Olubori was there. These other two us were there. So many people, you know, in the Hina palace. And, you know, me, I was just smiling and laughing. Because I, you know, I wasn't shocked at all. I just laughed it off. You know, things happened and people around, and I'm telling you, it's just the way they feel about you. She said it openly in front of everybody. She said, yeah láyé láyé kò possible nítorí kíni and ah, baba repeated it she said láyé láyé kò ń ṣe lójú ayé òun you know people were looking at each other's faces i mean i just smelled i got up and I think Moses too was there. And I just, you know, we just walked up because me, I was tired. We had a very busy day that day. Lójú gbogbo èèyàn ló ṣe sọ kò sọ lẹ́yìn ìyẹn woman yàrá jẹ́ yẹn ó fòfò the day, right there ó fèsì bàbá ó ní láyé láyé kò possible this was um, I think this was um, twenty year twenty twenty yes and she got up you know me I just laugh because you see where gbóbi tí yorùbá máa dé láyé yìí ẹ̀dá máa débẹ̀ wọláì ṣe rí èèyàn tó bá ń try láti bà tèèyàn jẹ́ láti fọwọ́ aago sẹ́yìn ó kọ́ ń bọ́ lọ́n jà ni because gbogbo bí tẹ̀dá bá máa dé ó máa débẹ̀ ó wá kú wa àtọ́lọ́hún ẹni tó kọ́ fẹ́ dá yẹn tí wọ́n kọjú sí because ọ̀tọ̀ ní kéèyàn kọ nǹkan kó ló máa fọwọ́ yìí ọ̀tọ̀ ní kí wọ́n àtọ́lọ́hún kẹjọ wọ̀ yá àjà èèyàn tó bá dẹ̀ ti wọ̀ yá àjà pa lọ́lọ́hún tí ẹ ti bàjẹ́ hmm? you know so me i just laughed because ìgbà mi èèyàn kàn máa ń tro nǹkan bí eré yẹn síyàn kẹ́kọ̀ọ́ fi mọnú èèyàn i mean tó bá jẹ́ business To bá jẹ́ pé nǹkan gidi kan náà bóyá wọ́n fẹ́ fún yàn contract the same way she would and these are the people I have fought tooth and nail for on this platform when it was tough when they will mention her name here and there even ìyá olówó will call me ma don't fight wow. her what is it àyètè dáná I said no wọ́n bá ti rẹ́yàn jẹ́ bí báyìí duty tèmi ni lápọ̀ ti ṣe kí ni láti dúró káwá ṣòótọ́ ibi tó ń bá ti parọ́ ká sọ pé rọ́nà pa. Hmm? You know, eh, that's why I said earlier on that I don't wait for where uh, to reap where I sow. I don't I don't expect anything in return from anybody. If you like, come and give me. If you gift me, I mean you are doing so voluntarily. It will not be me that is requesting from you, begging you, come and give me this, come and give me that. That's one thing you will never find anybody bringing out evidence because I will not do it. But if you voluntarily say you want to bless me, you want to give me, so of course, why wouldn't I say, ah, that is my own motivation, temilo. You know, so in common shell, for every attack, they are pushing you to your place of glory. They are pushing you to where that thing is waiting for you to go through. You know, when you look at gold, if you look at the process of gold before it becomes gold, before it becomes that, you know, beautiful jewelry that you see people exhibit on their pages. It has gone through the furnace, the furnace, the fire furnace. It's gone through bending. It's gone through carving. It's gone through banging. And if you look at the way they also excavate them, it's not something that is easy to dig out. Gold is always in the mud. is always in a very dirty place. When they first bring it out, then they bring it out the the the the the, the, the you will go through the process you know One share lọ ṣe wọ́n one wrong one granny give one no one nà wọ́n á tẹ̀ wọ́n á one wọ́n á jù sí níná wọ́n á yọ wọ́n á jadi. so for people like us who go through so many challenges in life it's because of how beautiful and how valuable we are like I said, that people like us are not just ordinary. We are not there regular we are Amazons. Whatever it is you're going through is just, you know, it's actually just carving you, structuring, structuring you, you know, for that future, that thing that is waiting for you. You don't even have to be where they think you you you want to be, at times. No, where they think you want to be. I didn't say where you actually want to be. You know, at times people think you want to be here, and it is not where you actually want to be. But they think you want to be there because you've been quiet but then you are getting yourself mentally, psychologically, and physically ready for that special place that God prepared for you. You alone. If you don't go there, nobody else will take it because God says He wants to put you there. And that is why most times I don't allow all these things to even bother me. I am learning. I am learning, and the more I learn, the stronger I become. the clever I become, the smarter I become, the more wisdom I am gathering through all this experience. So whatever it is that you're going through, don't let it even bother you. I don't allow things to bother me. And I always tell God, And to my dad, sínú ayé mi tí mi ò ní fi jẹ́ èèyàn ọlọ́run jọ̀ọ́ má jẹ́ ìmọ̀ má There's a way that God built me. The bank was special built specially built model tí ó lẹ́gbẹ́ just one, only ball on ti I was looking at myself yesterday and I told you I was looking so very beautiful you know I went out for a dinner with a friend I had a dinner with a friend coded dinner you know I was looking so pretty so beautiful that you know I had to keep you know going back to the mirror. I'm, I'm even had more weight. You'll see me. Maybe tomorrow I'll have enough time to come out, you know, to say hello to everyone. That upon everything that one has been through, are we even supposed to still be looking pretty? That's why most times when they plan all their evil, they will expect me to come out looking haggard, worried. And when they see me again, they say, ah, this one is not just about picture. Upon everything we planned, upon all the lies, the formation of character. Do you understand? upon all the blackmails, she's still looking like this. So why won't I be grateful to God? I am so grateful. I'm so thankful. And, you know, same I want you to feel, to, I mean, whatever it is you've been through, just thank God. Because this is you telling your story. Some people are no more here to tell their stories. This, um, cannot think that every day, this betrayal every day. People teach us a lot of hard lessons every day. Yet, we are, you know, conquering. We are, we, we are conquerors. We are survivors. We are leaders. I mean, I, I, I wrote something on Instagram last week and I said, you know, the, the lessons here and there, it has propelled me from the level of a student that is learning from experience to that of a, of a, of a teacher. I can now teach. I can now tell you from my own experience. I can now encourage you that come, you are not alone. You can do it. No matter how much they try to paint you bad, no matter how much they think you are not worthy to be here or to be there, you are still very worthy in the eyes of God. And the place is preparing for you is such a very special place. You just keep going. Don't be stagnant. Don't look at what the naysayers are saying. Don't even be perturbed. Don't don't don't get worried about about what they say. I mean, these are nobody that are not going to fly high in life and you will not allow them to cut your own wings because of their bitterness. Don't allow their bitterness cut your wings. Keep flying, keep going. The sky should be your starting point when you get there. Spread your wings out the more and ready to fly higher. And that is how me, I'm going. Every year I tell God I want to have something to celebrate at the end of it, that this is what I have achieved. And what I'm achieving, it may even be nothing to some people. But because I am not where I was last year, this is not me three years ago. Why would I not say thank you, Lord? I don't have it all. But what I have to myself because of where I'm coming from two, three years ago, I just have to say thank God because this is someone that they say she cannot become anything. What can she, I mean, come up with in life? We will not even let her go. We will cut her wing short. We will stop her. We will not watch her. You know, people that have no lives. Determining where you want to go, where God created for you. Can they stop God? Come on. They can't stop God. And if they cannot stop God, they should not stop you. Because you remember, you are the masterpiece of God, the handwork of your own maker, not of any other person's maker, your own maker, which is God. As long as they are not my own maker, they cannot stop me. They can't, they can't, they can't determine how high I fly in life. So when you don't get to see me outside, I am planning something better for my life because it's not Facebook. Facebook is not where me I want to be. Let them be cashing out on millions there. It's not just something, you know. One, you live when the ovation is loud. A young man me lórí cashing cashing tó buy on Benny. so whatever it is that you're doing and you're not really enjoying it anymore you quit not because we are not here because of money we came here for the peace of humanity I did not just emerge as speaker. I came for a purpose. If you know, then you should understand my mission here. That is totally different from each and every one of them. And if I adventure, anybody crosses, you know, my lane in an irritable way, you don't expect me not to react. And when you get to see that negative reaction of me, I mean, come on, you don't conclude on my personality, my character based on that.